ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin tèmi nílé mo sọ fún yín mí lọ́bẹ̀ kankan orí ètò wa Miliki Express òun náà la ṣì wà gbàm Miliki Express lètò ètò ní Miliki Express ní báyìí fún àǹfààní èyí tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni a ti lọ jìnnà a ti sọ̀rọ̀ gan ọ̀rọ̀ ti lọ lọ́pọ̀ yanturu a ti ẹ̀tún ti déta a ti lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pa yẹn jẹ ẹ sì ní àǹfààní láti lè lọ wò online ẹ máa ní àǹfààní láti rí ẹyọ̀kan àti méjì láti mú nínú ẹ̀ ìpele tí mo wá kàn sí i kí ni ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ mọ̀ pé tó bá ti di ìpele tó kásẹ̀ gbogbo ètò ńlẹ̀ tó kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ máa ní àǹfààní láti sọ ohun mẹ́ta tó yẹ kéèyàn máa múlò nígbàkúgbà tó bá bára ẹ̀ ní àwọn ipò kọ̀ọ̀kan kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni òun náà ni dínà téèyàn bá lọ fún dínà ìyẹn oúnjẹ ti alẹ́ báwo ni èèyàn ṣe ń ṣe kí ni àwọn ìṣesí tó yẹ kéèyàn máa múlò ìṣọ̀rọ̀ sí ìhùwàsí báwo ni èèyàn ṣe gbọ́dọ̀ máa lò ní báyìí èèyàn lọ sí dínà kí ni ohun àkọ́kọ́ tí o gbọ́dọ̀ kọ́kọ́ wò òun náà ni ìmúra ẹ gẹ́gẹ́ bí ọmọkùnrin òun lọ fún dínà ìmúra ẹ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ look funky tó bá mọ̀ pé o ò lè wọ suit either jean shirt kó wá wọ shoe le but kó look smart and funky tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ wọ àwọn sweat round neck top tó jẹ́ round neck long sleeve tó wà òkè tó gbẹ lórí ó lè wọ jean jacket tó gbẹ sórí ẹ̀ tó bá dẹ̀ jóbìn kò ń ṣe ọkùnrin ó wá ń lọ dínà ó wọ àǹkárá ó wá gbé ṣú àbí sandal kò kò bu ìkúnyàn àbí gẹ́gẹ́ bí ọmọbìnrin náà ó ń lọ fún dínà bákan méjì ni ó lè wà lórí gown english outfit gown wà tó jẹ́ pé ó máa wò ó dùn wò ó ní bí ó ṣe máa ń rí ìṣọ́ bàtà tí ó bá tiẹ̀ máa wọ̀ gan kò bó o lè wọ slippers àbí sandal heels tó ìwọ tó bá dẹ̀ pé o ò ní àǹfààní heels àwọn fancy footwear kan wà téèyàn ń gbé téèyàn ń wọ̀ lọ òde dínà yẹn oúnjẹ ti alẹ́ ìyẹn ti aṣọ nìyẹn alákọ̀ọ́kọ́ kí ni ohun ẹlẹ́ǹkejì òun náà ni pé tí o bá máa mu ohunkóhun o gbọ́dọ̀ mu níwọ̀ntúnwọ̀nsì cup ọtí ẹ àbí drink kò gbọ́dọ̀ kún jù àárín ló gbọ́dọ̀ wà àárín ló gbọ́dọ̀ wà kò dẹ́n ṣe ohun tó yẹ pé tí wọ́n bá mu ẹ̀ǹkan lèèyàn máa dà rárá díẹ̀ díẹ̀ ìyẹn á jẹun jẹun jẹun jẹun á mu díẹ̀ á jẹun jẹun jẹun díẹ̀ á ti ṣe kí ni á ti mu díẹ̀ bó ṣe tọ́ nìyẹn díẹ̀ díẹ̀ èèyàn ń èèyàn ń rọ sọ̀hún ìyẹn ohun kejì fún ọkùnrin àtobìnrin náà ni o kí lóhun kẹta oúnjẹ tí èèyàn bá máa jẹ kò ń ṣe ìṣọwọ́ jẹun èèyàn nílé léèyàn ṣe máa ṣe bẹ́ẹ̀ jẹun ní dínà oúnjẹ tó máa ń jẹ nílé kò lè tó bẹ́ẹ̀ kékeré nítorí ẹ̀pọ̀ tẹ̀ wá ń bẹ̀ oníkálukú dẹ̀ ṣe kí ni oníkálukú ń wora kò kó máa di pé wọ́n wá sọ ẹ́ di adẹ́rìnpòṣónú tó yẹ pé bó ṣe ń jẹun òun náà yìí máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ sí rárá kò ṣe bẹ́ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ìwọ̀nba kékeré kọ́ra bu jẹun tó bá jẹ́ pé o ní àǹfààní láti mọ fork àti knife lò mú síbí ṣùgbọ́n kò ń ṣe bùlákùnjù rárá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́rọ̀ dínà ṣe rí nìyẹn kù má jẹ́ kí àwọn èèyàn wá rí ẹ̀ fún àwọn ara ọkọ lélẹ̀ àbí kó wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sókè kó bẹ̀rẹ̀ sí máa ṣe àwòrán ẹ̀ pé àá ah, ah, ẹ wo bẹ́ẹ̀ ni ṣe ń jẹun ní òde oúnjẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé ohun mẹ́ta tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ fún yín lórí dínà ni ẹ tẹ́lẹ̀ múlò nígbàkúùgbà tẹ́ bá bára yín nírú àwọn ipò bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ìgbà tí a bẹ̀rẹ̀ ètò mo ní àǹfààní láti sọ̀rọ̀ lórí àkòrí bẹ́ẹ̀ ni mo ní àkòrí kan tí mo sọ̀rọ̀ lé lórí ìgbà tó di abala kejì a ní àǹfààní láti dé ta láti gbọ́ èròǹgbà àwọn èèyàn nípa ìbéèrè tí mo jù sí wọn ìpele kẹta òun náà ni mo ní àǹfààní láti sọ ohun mẹ́ta tí ẹ lè múlò nígbàkúùgbà tí ẹ bá bára yín ní dínà bẹ́ẹ̀ ni a ní máa rí jù báyìí lọ lórí ètò wa ètò yín Miliki Express fún àǹfààní ẹ̀yin tẹ́lẹ̀ ṣe ń darapọ̀ tẹ́ ń pàdé ètò yìí Miliki Express lélẹ̀ ètò with the swag with the fun with the sauce and the juice bẹ́ẹ̀ ni orí Miliki Express lẹ́sìn máa ní àǹfààní láti máa kọ àwọn fàájì tí yóò lẹ́gbẹ́ ijó ní pẹrẹu àwọn latest trending vibe song ibẹ̀ lẹ́sìn máa ní àǹfààní láti máa rí tó bá dẹ̀ pé àwọn entertainment news tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ní àǹfààní àti gbọ́ ẹ ti ń rí pé ah, ilé ìṣẹ̀lẹ̀ ń bí ẹ̀kọ́ ń gbọ́ rúmọ̀ ibi ìbàlẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lágbo ti àwọn gbajúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni gbogbo ohun tá a nípin lórí ètò nìyẹn fún àǹfààní ẹ̀tẹ̀dẹ̀fẹ́ polówó ọjà ó ní ọjà tó fẹ́ polówó ó wò ó pé bóyá eléré ìtàgé ni ó fẹ́ kí a ṣe àfihàn bóyá comedy skit ẹ àbí àwọn olùfẹ́ ká bá yẹn polówó ẹ̀ síta ó ní àǹfààní láti gbé wá sórí ètò ká bá yẹn polówó ẹ̀ àbí ó jẹ́ olórin ó fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ o fẹ́ káwọn èèyàn gbọ́ ẹ ó fẹ́ kọ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni iṣẹ́ orin ló ń ṣe ó ní àǹfààní láti gbé wá àbí ó jẹ́ oníṣòwò ó ní àǹfààní láti gbé ọjà ẹ wá fún ìpolówó tẹ́ bá dẹ̀ fẹ́ tẹ̀lé wa lórí social media and wa lórí Facebook at Orisun TV lórí instagram at orisun tv lórí twitter at orisun tv tó bá dẹ̀ pé lórí website wa náà ni www.orisun.tv tẹ́ bá dẹ̀ fẹ́ tẹ̀lé mi náà mọ́ ẹ lórí facebook ògúnkọ̀yà ayọ̀dèjì samuel lórí instagram mr deji tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà lè fẹ́ ní láti lè mú ọ̀rọ̀ ìpolówó ọjà bẹ́ẹ̀ ni wọ́n ní pé ìpolówó làgùnmu ọjà tẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ìpolówó ẹ ní àǹfààní láti kàn sí mi lórí zero seven zero three nine four three 1353 070 39 43 1353 abẹ́ni ṣíṣe kan ẹ fẹ́ ká wá ká wá kọ́ báyìí ká wá gbá yín gbé sórí afẹ́fẹ́ ẹ tún ní àǹfààní láti kàn sí mi náà níbẹ̀ yẹn náà a ní máa rí jù báyìí lọ lórí ètò ẹ̀yin tèmi nílé ẹ wo káfíńrì àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé wá rí bá ṣe ń lọ lè orin wo la fẹ́ lọ jó sí orin wo la fẹ́ lọ jó sí ẹ já lọ jó sí all over by Tiwa Savage lẹ́yìn tá a bá jó sí all over by tiwa savage orin wo ló next ẹ jẹ́ lọ gbọ́ dj neptune featuring ọlámídé larigaga ẹ ṣàwá ṣàwá ṣàwá lélẹ̀ ẹ ẹ ẹ ẹ mọ ẹja ṣàwá ṣàwá lélẹ̀ ẹ wo ẹyin ṣe mí nílé any flight of the day ó yá it's me ó dá.